matthew orí kẹta. nígbà tí ó yá johannu onítẹ̀bọmi dé ó ń wàásù ní aṣálẹ̀ judea ó ní. ẹ ronúpìwàdà nítorí ìjọba ọlọ́run fẹ́rẹ̀ dé. nítorí òun ni wòlíì àìsáyà sọ nípa rẹ̀ pé. ohùn ẹnìkan tí ó ń kígbe nínú aṣálẹ̀ pé ẹ la ọ̀nà tí olúwa yóò gbà ẹ ṣe kí ó tọ́ fún un láti rìn. johannu yìí wọ aṣọ tí a fi irun ràkúnmí hun ọ̀já ìgbànú aláwọ ni ó gbà mọ́ ìdí oúnjẹ rẹ̀ ní eṣú àti oyin ìgàn nígbà náà ni àwọn ènìyàn láti Jerúsálẹ́mù àti gbogbo ilẹ̀ Jùdíà àti ní gbogbo ìgbèríko odò Jọ́dánì jáde tọ̀ ọ́ lọ wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ó sì ń ṣe ìrìbọmi fún wọn nínú odò Jọ́dánì ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ nínú àwọn Farisí àti Sadusí tí wọ́n wá sọ́dọ̀ rẹ̀ pé kí ó ṣe ìrìbọmi fún wọn ó bi wọ́n pé ẹ̀yin ìran paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá fún ìbínú tí ń bọ̀ ẹ fi hàn nínú ìwà yín pé ẹ ti ronúpìwàdà ẹ má ṣe rò lọ́kàn yín pé a ní abraham ní baba nítorí mò ń sọ fún yín pé ọlọ́run lè gbé ọmọ dìde fún abraham láti inú òkúta wọ̀nyí a sì fi àáké gbòǹgbò igi báyìí nítorí náà igikigi tí kò bá so èso rere ni a ó gé e lulẹ̀ tí a ó fi dáná ìrìbọmi ni èmi fi ń wẹ̀ mọ́ nítorí ìrònúpìwàdà ṣùgbọ́n ẹni tí ó ń bọ̀ lẹ́yìn mi jù mí lọ èmi kò tó ẹni tí ó lè kó bàtà rẹ̀ ẹ̀mí mímọ́ àti iná ni òun yóò fi wẹ̀ yín mọ́ àtẹ ìfẹ́kà rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò gba ilẹ̀ ìpakà rẹ̀ mọ́tótó yóò kó ọkà rẹ̀ jọ sínú abà ṣùgbọ́n sísun ni yóò sun fùlùfùlù nínú iná àjò òkú. nígbà náà ni jésù lọ láti ilẹ̀ gálílì sọ́dọ̀ jòhánù ní odò jọ́dánì kí jòhánù lè ṣe ìrìbọmi fún un ṣùgbọ́n jòhánù fẹ́ kọ̀ fún un ó ní èmi gan-an ni mo nílò pé kí o ṣe ìrìbọmi fún mi ìwọ ni o tún tọ̀ mí wá. jésù dá a lóhùn pé jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ná nítorí báyìí ni ó yẹ fún wa bí a bá fẹ́ ṣe ẹ̀tọ́ láṣepé. nígbà náà ni johannu gbà fún un bí jésù ti ṣe ìrìbọmi tán tí ó gòkè jáde kúrò nínú omi ọ̀run pínyà lẹ́sẹ̀kẹsẹ̀ jésù wá rí ẹ̀mí ọlọ́run tí ó sọ̀kalẹ̀ bí àdàbà tí ó ń bà lé e kan láti ọ̀run wá sọ pé àyànfẹ́ ọmọ mi nìyí inú mi dùn sí i gidigidi.